إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọ̀pọ̀ ni fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa olùtọ́nisọ́nà wa anábíwá muhammad sallallahu Alaihi Wasallam. sallam ìkẹ́ náà kí ọlọ́run ọba tọ́ba amúdélé àwọn ará ilé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá fi ìṣètẹ̀lé táǹkì àmúfidé ní ìtẹ̀síwájú lérí àlàyé èyí tí a bá lọ nínú tíra àkíyèdàtò àlùwàsítéyà níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwa olùgbàgbọ́ òdodo. àwọn nǹkan wo lọ́yẹ káàkì sẹ́mi nínú àwọn ìròyìn ọlọ́run ọba ọba dẹ́dàá àwọn nǹkan wo lọ́yẹ káàkì nà nínú àwọn ìròyìn èyí tó ṣe pé a gbọdọ̀ fi ròyìn ọba wa àwọn eléyìí òun là ń sọ àwọn eléyìí òun là ń sọ fúnra wa làádẹ́ sí àlàyé rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan gẹ́gẹ́ bí àwọn àbáà bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ fún wa. tí a bá gbàgbé a lè pé mú àwọn àlàyé èyí tí a ti ṣe síwájú. òun náà ní àwọn ìròyìn ọlọ́run èyí tọ́jọ́ mẹ́bí ojú ẹni tá a máa fi fèsì ojúròyìn ni nínú ẹ ọba tá a máa fi ọwọ́ ròyìn ni nínú ẹ ọba tá a máa fi ojúròyìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ májàmú tó dé ni pé ọlọ́run ọba ọ̀hún á ju ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ ní gbogbo ọ̀nà téèyàn máa fi ń jọra ẹni bó ṣe jẹ́ sí pé ní àwọn ẹ̀dá náà àwa gan fúnra wa àjọra wa nínú àwọn ìròyìn wa bẹ́ẹ̀ lọ́ba tó dá wa náà jọ wá. ìṣáàlá tààlà gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ nínú tíra èyí tí a ń kà fúnra wa báàkù èyí tọ́kà òun náà ni ìsìwá òláhi àlà àrṣe níbi tá a ti kẹ́kọ̀ọ́ nípa pé lára àròyìn ọlọ́run òun ni pé ká máa ròyìn rẹ̀ bọ́ba tí ń bẹ lérí àlà ni. ká sì máa ròyìn ọlọ́run pé ọba tí ń bẹ ní òkè sámà ni. torí pé ìgbàgbọ́ yìí yi yìí eléyìí ló rinlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run òun ló sì rinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ọwà ní sánmà kìí tún wá sí kó wà ní sánmà nìkan ń bẹ lérí àlàáràṣì rẹ̀ subhanahu wa ta'ala. eléyìí la sọ̀rọ̀ ti sẹ́mi nínú gbàgbọ́ wa a gbọ́dọ̀ di eléyìí sí ẹ̀mí nínú ìgbàgbọ́ wa a sì gbọ́dọ̀ di ọ̀yẹ̀gẹ́ bó ṣe lè wù kọ́ a gbọ́dọ̀ di ọ̀yẹ̀gẹ́ nítorí pé aráwọ̀ èèyàn kan lónìí tó ṣe pé wọ́n gbà á kọ́ pé ẹ má ní ọlọ́run ọba ń bẹ kan gbogbo àyè lọ́lọ́run ọba wà ọwà sẹ́mà ọwà ńlẹ̀ ọwà lọ́tún ọwà lọ́sì ọwà wájú ọwà lẹ́yìn ń bẹ bí àwà yìí kọ́dà kẹnu tọ́lẹ̀tì wọn èsì bẹ́ẹ̀ bí tí wọ́n dalẹ̀ sí nígbà tí wọ́n gbọ́. wọ́n sọ fọ́lọ́wọ́n ọba pé òun gbogbo àyè náà lọ́wọ́ ajẹ́ ó ti ló kànú ajẹ́ pé ọ̀la subahana wàtàhálà ó ti ó ti ló kà ẹ bá ti lọ́wọ́ gbogbo àyè ọ̀rọ̀ àgbàbọ̀ ọlọ́dẹ ni nígbà tó bá gba àlìjẹ̀nu rẹ̀ yóò rẹ̀ sọ́nà mẹ́rin orígun ìlú òun náà ni wà ń bẹ̀ yóò pín àwọn àlìjẹ̀nu síbẹ̀ lòun náà lọ́wọ́ ń bẹ̀. ọ̀nà bàbá yẹn kò síbi tẹ̀sí lé rẹ̀ tó bá dò wọ yọ bíbà lásìkò kan náà ẹ̀ bá tẹ̀yọ lọ́hùn lásìkò kan náà ẹ̀ bá. bọ́jà pé ó ti di rẹ̀ pẹ̀lú àtìjẹ̀mú ọlọ́wọ́ bá yín sọ́wájú ẹ̀yọ̀kan ní aláhùn àrídò ẹ̀yọ̀kan náà lọ́lọ́hùn ọlọ́wọ́ òṣèké ni kò kọjá ẹ̀yọ̀kan kìí ṣe méjì tẹ́lu wa lọ́wọ́ káàkiri gbogbo àyè eléyìí ni àwọn àgbọ́yé èyí tó yẹ kémi àti yín kájọ gbọ́yé nípa pé ọlọ́run ẹyọ kan ni ẹyọ kan rẹ̀ náà sì níbo lọ́wà òkè èyí ìpolówó tó wà lókè lérí àlẹ́ àràṣì. àbá àpò àyà méje wa nínú àlùkùnrin hánì tí ń sọ pọ́lọ́mù ọba ń bẹ lérí àlẹ́ àràṣì. àyà méje lọ wọn kọ wa tí ń sọ kọlọ́wọ́n ọba ẹni àràṣì náà wà. wọ́n sì kó àwọn àyà míì náà wá láti fi sọ fún wa pé ọlọ́wọ́n ọba òkè ní bẹ̀. bó tilẹ̀ níbi táwọn ti ní bẹ lórí àdá àràṣì ó súnmọ́ kókè náà lọ́wọ́ àtọ́rí pé kò síbi tádà àràṣì wà kọkọjá òkè. kọ́dọ̀ ọba jìbìtì sọ́nà wà lọ ní àná àràṣì kò sí nǹkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tó ṣe dédé gíga abitọ́lọ̀ wọn bá wà ápèlè tàbí káwá rí kíní kan nínú ẹ̀dọ́ ọlọ́run tí ó ga ju ibitọ́lọ̀ wọn bá wà lọ. ọlọ́ni wọ wọlọ́kọ́ ẹ̀rùpá ọkọ̀ ìbàdí èmi lọ́ba tí mo borí mo ṣe ń bẹ lẹ́ni gbogbo àwọn ẹrú mi. tábà fi sínú làákàyè wò á rí pé kéèyàn ọlọ́run ọba ń bẹ lókè ìgbàlọ́ba làákàyè wò káwá ní ọlọ́run bá bẹ́ẹ̀ lẹ́lẹ́ sọ̀wá ń tẹ́lẹ̀ ọ̀pẹ́ lẹ́nu síbẹ̀ ní tọ́lọ́lá ní máa ń bẹ lókè ẹni tí ọ̀lọ́lá ní máa ń bẹ ní ẹni tí ń fẹsẹ̀ ẹ̀rìn àtẹnudọ́ wà nù mọ́tò tani tọ́lọ́lá nù àwọn méjèèjì tani wà ń bẹ lókè nù wọn ẹni tọ́ wà nù mọ́tò ni lóbi jásí pé ní làákàyè kan sọ fún wa pé ọlọ́run òkè lọ́wọ́ àdámẹ́tọ́lọ́wọ́n ọba dámọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọgbà kọ́lọ́wọ́n ọba òkè lọ́wà kò sí gbogbo àyè òkè ní aláàbẹ kò sí gbogbo àyè àmọ́ ń bẹ ní gbogbo àyè pẹ̀lú mọ́ rẹ̀ yín sì ń bẹ ní gbogbo àyè pẹ̀lú bẹ́ẹ̀ni tí wọ́n ṣe látọ̀júwe èmi ni mo wà bí tí mo wà yìí ṣé mo wà lọ́dọ̀ àwọn obìnrin bẹ̀rù ìsìn ń bẹ̀ àmọ́ mo rí tí wọ́n ń ṣe tẹ́lifà sáàdì dá máa sọ pa tí wọ́n ṣe yí nítorí pé mo rí títọ́ ọlọ́run wá ju lọ kò sí láàrin wa ìsìn ń bẹ wa pẹ̀lú màá rẹ̀ ẹ̀ ń wa pẹ̀lú pé rí tá à ń ṣe kọ́dà irin tí ń kọjá lọ lọ́kàn gbáyà wa bí mi ò sí láǹfààní àti mọ ti bẹ lọ́kàn gbáyà ẹnì kọ̀ọ̀kan tó tẹ́nìkọ̀ ọ̀kan náà ọmọ tí ń bẹ lóko ọgbà àyà mi lásìkò tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ọba ọmọ tí ń bẹ lóko ọgbà àyà kálukú yín ó torí tẹ̀sí. alẹ́ àyà alẹ́ mọ̀nà kálákọ̀ owó lẹ́tí kọlùfàdé sọba tó dá yín nímọ̀ yín ni. ọmọ yín ó sì mọ̀ ń tọ́ da torí ẹ̀ á máa kó àwọn ẹ̀rí yẹn wá lọ́lọ́kan ọ̀jọ̀kan láti fi rinlẹ̀ pé ọba wa sánmà lọ́wọ́ kò sì sísẹ́ pẹ̀lú asán ń bẹ lérí àlàáràṣí ẹ̀dá tó tóbi gbogbo ẹ̀dá rẹ lọ torí kò sí ẹ̀dá míì tó tóbi tá àlàáràṣí mọ́ ní ẹ̀dọ́ lọ kò sí nínú táwa mọ̀ o tọ́lọ̀ sọ fún wa nù kùránì àtàlísì kò sẹ́dá míì tó tóbi tó àlàáràṣí mọ́ ní ẹ̀dọ́ lọ àmọ́ nǹkan ní ìtọ́dá lọ́dọ̀ ààrẹ tọ́pọ̀ kò tóbi àmọ́ ntóbi hàn wọ́n máa nìyàn ara sí ló tóbi jù ó tóbi ju àlùkùrìsí yìí lọ táǹpẹ̀ ní àga ọlá àga ọlá yìí tí kùránì sọ fún wa pé ó tóbi ju sọ́mà àti ilẹ̀ lọ àga ọlá yìí lọ́wọ́ wá ròyìn pé bó ṣe tóbi tó yìí náà ó ṣe déédé mọ́ òde ọ̀kọ̀dà míì mọ́ òde ọ̀kọ̀dà míì nìran bínà ibi tọ́lọ̀ ọ̀bọ̀ pẹ̀sẹ̀ méjì sí báyìí tó bá pẹ̀sẹ̀ méjì kalẹ̀ ààyè ibi tí ó wà náà ní àga tó tóbi ju sánmà àti ilẹ̀ yẹn lọ. máa jọ wà nù làákàyè pé àlẹ́ àràṣì tàbá lọ́wọ́ ọba pẹ̀lẹ́lẹ́ àlẹ́ àràṣì yìí ajẹ́pẹ́ àlàárà ṣe ó ti kọ́ lọ́run sínú káì mọ́jọ́ orí bẹ́ẹ̀ nù làákàyè rẹ̀ àtijọ́ yí ọ pé kò sí kanú ẹ̀dọ́ ọlọ́run tó tóbi tọ́lọ̀ kì í wá sí tó tóbi ti bọ́dì òun lọ́kàn tó ṣe rí lọ́dọ̀ ààrẹ mọ́mọ́ á pé bẹ́ẹ̀ ọlọ́run tóbi ó tóbi ọ̀pọ̀ àkùbà ẹjẹ́ àwọn àwọn àwọn àyà ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyà àkọ́kọ́ سورة alifurukọ́n fásitì náà fún mọ́sítáwà alẹ́ àrùsì. وقال في سورة الفرقان ثم استوى على العرش الرحمن الله سبحانه وتعالى أصل سورة al-Furqan. سورة الأعراف اقرأ سورة الأعراف نعم أها نعم سورة الأعراف فاصلة 54 نعم إن ربكم الله الذي خلق السماوات والأرض ọlọ́run ní ọba yín ọba tó ṣe pé òun ló dá sánmà òun ló sì dálẹ̀ fi sittati ayyam ọlọ́run wa ni mo dá fún ọjọ́ mẹ́fà ọlọ́run ni mo dá sánmà mo sì dálẹ̀ fún ọjọ́ mẹ́fà. àwọn àfáà àwọn olùmọ́ni báwo lọ́wọ́ bá ṣe dá lọ́jọ́ mẹ́fà wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́jọ́ ahad tí ń ṣe ọjọ́ bíi róòní ọlọ́run sì parí ẹ̀dá sánmà dídá sánmà àtìlẹ̀ wọ́n parí rẹ̀ sọ́jọ́ jimá. ọlọ́run á ṣàlàyé nínú àlùkòrán nínú sọ́ràtò kùsìláṣì nípa ọjọ́ gẹ́gẹ́ tó lò fún ilẹ̀ àkọjọ́ kankan tó lò fún sámà ọlọ́run ni mo dá ilẹ̀ kankan láàrin ọjọ́ mẹ́rin mo sì dá sámà láàrin ọjọ́ méjì bó tẹ̀lé pé nínú àyà ẹ̀ ó kílẹ̀ pé ọjọ́ méjì lọ́lọ́run fi dá ilẹ̀ náà àmọ́ ọ̀tẹ̀ náà fọjọ́ méjì ó wá jọjọ́ mẹ́rin ó wá ṣe sámà ní ọjọ́ méjì gbogbo ẹ̀ mẹ́fà ọlọ́run ṣàlàyé ọjọ́ mẹ́fà tó fi dáa ó tiẹ̀ dẹ́kun ọjọ́ mẹ́fà táwọn sọ yìí náà ọlọ́run kàn fẹ́ ká fi mú ike màkàn ni ọlágbára kó sọ pé kán payà. wọ́n dábàá bẹ̀rẹ̀ irú ọjọ́ wo ni ṣé òǹkà ọjọ́ tiwa yìí náà là wọ́n ní tá a bá fẹ́ nítorí pé ọlọ́run fi ṣe láti àyà mi ó ṣe ní nàkàrà ìyẹn ni pé ọlọ́run ọba ó tuwulẹ̀ ajẹ́sípé ní ààfin ọjọ́ ayé wa òǹkà tá a fi kọjú ayé láàfin kà nítorí kọ́lọ́run bá tuwulẹ̀ ní tá a ó fi tu sẹ́ẹ̀mọ̀ bí ọjọ́ tàlìkẹ́ àmọ̀ odidi ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dà jẹ́ bíi fifty thousand years tá a bá lò láyé sọ̀kè wá sẹ́yìn o ọjọ́ ayé yìí láàfin tu twenty four hours òun náà mọ̀ túmọ̀ ọjọ́ kọ̀ọ̀kan pẹ̀lú ìdí tọ́lọ̀ ọba láàrú ọlọ́sọ̀rọ̀ sọ́lá kò sílá. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين ọlọ́run ní ń bá àwọn kìpìlì sọ̀rọ̀ ó ní àìnẹ̀kan làtàkùfòrónà ṣé èyí kìpìlì yìí ẹ̀yin aláìmoore yìí ṣé ẹ fẹ́ máa ṣe kìpìlì sí ọba tó ṣe pé Bílẹ́dì kọ́lákọ̀ àrùtọ̀ fi yawmayn. Ọba tó dá ilẹ̀ kó ní ibi ọjọ́ méjì. Sọ́ba yẹn lọ́yẹ̀ kẹ́sẹ̀ gẹ̀gẹ̀rẹ́ sí. Bí ilẹ̀ ṣe tóbi tó ọ̀dà fún ọjọ́ méjì. Ẹ̀yin tẹ́ ẹ̀ wá tó kankan lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ tẹ́ ẹ̀ tó èrà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀. Sọ́yẹ kẹ́ ẹ mọ̀ mòre sọba náà. À àṣé ẹni tí ò sin ọlọ́run ọba àṣónígbèrágari torí pé n tó tóbi jù ú lọ ọlọ́run ọba dá ó sì gbà bọ́lọ́run ó ju ọ̀nà padà kí ló dé tó jẹ́ pé ní ẹ̀yìn tẹ̀ tó nǹkan kan yìí ẹ fẹ́ máa ṣe bèbè ní sọ́ba tó dá ilẹ̀ fún odidi ọjọ́ méjì. wàtàjà àlùna láwù àǹdáàdà. ẹ máa wá ṣe fọlọ́wọ́n ọba ẹ máa wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ọba tó ṣerú iṣẹ́ ńláńlá báyìí. Zálíkà Rabbul Alamin. Ọlọ́run ní ọba tí mo ń sọ fún yín kọ́ dálẹ̀ lọ́jọ́ méjì yẹn, òun lọ́ba gbogbo ayé. Kò sẹ́lòmíì tó dáyé tí ń kọ̀ǹtró rẹ̀, tí ń dẹ̀rin ayé tí ń fún ayé ní jíjẹ mímu àtẹyìn ẹbẹ àtàlìjẹ náà bẹ àtẹrẹkọ bẹ kò tí ń fún wa ní jíjẹ kò tí ń kọńtró atẹgùn ọbẹ kò sẹ́ni tí ń kọ̀ǹtró mímí ibẹ̀ lóòkè lọ́lẹ̀ tọkọjọ́ ọba yìí òun náà lọ́ba tó